Ark. Salvation first. Ark. On the way to heaven. Ebusuafo a de questions bebree aba afa the godly protocol mu no. For those of you who have brought numerous questions concerning the uh, godly protocol. Mia mia megede oye ke ko question lo ba bia ko vecho enya e ke megblon wa. Na me kyerɛ sɛ ɛyɛ akyiwadeɛ sɛ wobɛkɔ nyame fie ne nsapan anaa wobɛkɔ nyame nipa anim ne nsapan and through that teachings i told you that it was an abomination to visit a man of god or to any church without an uh, sorry with an empty hand etsɔke bɛ mɛ ƒona ɖe tso mele be nakɔ asi gbalo nakɔe ɖe mɔ ƒe amegbɔ alo sɔlimɔ wa. tie sɛ wokɔ nyame fie with an empty hand and anaasɛ wo visite nyame nipa with an empty hand is an abomination I just want you to understand that yes, visiting a man of God or a man of um, a man of God or the church, church is an abomination. Eh, nyateƒe nya medie ma na o fi yi be ne nye be kɔ asi gbalo kɔe ɖe mɔ ƒe ame gbɔ alo kɔe ɖe sɔlima enye nu yi ke mawo o mema wate aseɛ sɛ onyankopɔn anim no topic a me na ɔka wɔn asɛm sisi sɛ there is no hidden or secret place in the sight of God. What I want you to understand in this very topic as we treat today as hidden is that there is no, no secret or hidden place before the Lord. Biribi eni hɔ a ehinta anaasɛ yebetumi de esuma nyame. ninu keme diema ponu tso le fie yɛ na ɔmɛ na ŋkɔe nye be na ɖe yi ke nye nuɣaɣla na ɖe ke mele mɔwo gbɔ nye nuɣaɣla alo be yeawɔe mawo manya mawo nya nu sia nu ɛno nti adɔfo no montie nkyerɛkyerɛ no na montie aseɛ yie pa. So I want you to listen to these teachings and understand very well. ɛyɛ tamedioma fia no fia do to ye na ɖo to na se nya yi ke gblɔm mele. sɛ wonni bi a onyankopɔn nim sɛ wonni bi if you don't have truly, God knows your heart and He knows you do not have. nenye be ɖeke melasi o mawu ŋutɔ enya tso be dzime mawu ŋutɔ nya bena ɖeke melasi o. na nɔna mepɛ sɛ anka obi bia otie godly protocol message no otumi te aseɛ nanso mehwɛ questions a ɛreba no a nnipa e more than fifty ɛde questions aba afa wei ho. I wanted us to understand that through the teachings which I came out with, which is the godly protocol. But if I consider the kind of questions that came in, it looks like people were really misunderstood me. na mmele nkuno babia ke alonya ke maponu choke ba be mele be na kwa sigba lokọ de mo pe mo a babia yu ke va e, e, e, ewu amebla tongo ha se wo yo bia wo bia anaa wowɔ pɛ so a onyankopɔn nim if you happen to have a lot or just a penny god really knows. n'enye bɛ ɛba mɛ bɛ ne e, enu gbogbo lasi o alo ne sue ɖe lasi o amawo nya. ɛne nti mema example bi sɛ ɔbaa kunafoɔ esikafoɔ ne ne mpɛ titiri bebree ɛto correction na ɔbaa kunafoɔ bi nso kò yi ne pɛ so a aka. and so i gave an example or an instance where a widow with rich people went to church and gave an offering, but the widow's uh, offering was considered, though little because, or though small, because that was what she gave from within. That was what she actually had. etsɔ ke be meƒona ɖe tso bible me tso nyɔnu yi ke nye ame nyɔnu ke le bible me esrɔ̃ ku evi le si gake wòyi ɖe sɔlima ebe gasusu yi ke susɔ le si etui le ƒe avɔnu kɔ na eye le mawu gbɔa edze mawu paa. afe ɔbaa kunafoɔ no so kaa sɛ wei ne deɛ aka me ne me mma yebedi na yewu. there was another instance where the widow also said all that they had or all that she had and they were going to eat as far as her children were concerned was just the little thing she had. eye nyɔnu ma eƒo nu be eya nye gakpɔtɔ eke susɔ yewo kple yeviwo aɖu kake yi kɔ va mɔ ƒe aƒeme yi. na woyɛ nyame ne mpɛntimededia yɛbɛdi na yɛwu ne bɛma o na sɛ yɛwie ne yɛwu mpo a yɛayɛ nyameɛ no so adeɛ But because you are a man of God, all that we have for living, all that we have to eat and die, I'm going to give it out to you. kaka ɛɛ eh, ɛyɛ eh, eh, nyɛmawo ƒe ame ta egakpɔtɔ yi ke susɔ ɖe asi nya makɔ ɛkɔ na o nenye be maku hã maku. ɛne nti no ɔbaa kunafoɔ na oyi afɔrebɔ a jesus sɛ asɔ n'ani no. and so the widow who gave an offering and it it was pleased in the sight of God. Eya ta nyɔnu yi ke na ga alo nyɔnu yi ke kɔ be gakpɔtɔwo katã kɔ na mɔ he wòdze eŋua. Wɔn sɛ deɛ aka wɔ fie ɛde deɛ ɛwɔ ne ho nyinaa na ɔde maa ne nti de Jesus ehu yɛ. We realize that Jesus Christ accepted that which she had because that was all that she had in her home. Ekpɔ be nu yi ke nyɔnua na enye nukpɔtɔ yi ke susɔ ɖe si wòkɔ na ta edze mɔ ŋu ɔbaa kunafo no so aka deɛ ɔmo bɛdi na ɔmo awu na yɛ sɛ ebi ne hɔ biem ɔde maa nyame nipa. the other widow also gave everything she had left behind for them to die but she also gave everything out and then to a man of god. ɛyɛ ta nyɔnu ma egakpɔtɔ yi kɛ sɔsɔ ɖe si a ebe yakɔ ekɔnamawo ƒe ame ne yewo aku hã ne yewo ku but wo deɛ wotumi ka sɛ aka me 50 pesos aka me 20 pesos aka me 1 cedi nti mentumi mfa mmɔ afɔre nti mede bɛsie na makɔ asɔredan mu saa but you can come out and say that you do not have because you have just one CD or 50 pesos left and then go to church an empty hand ẹ̀yẹn ta wàá gbọ́ bẹ́ẹ̀ ẹ sọ yìí fẹ́ gà fifty pesos alo one CD alo two CD ní ìkó ẹ̀kọ́ náà lè mọ́ bá fẹ́ ma ẹ̀dọ̀ àwùyọ maame pɛ sɛ ɔte aseɛ no sɛ sɛ wowɔ five cities wowɔ one city wowɔ ten pesos na wode sie na wokɔ asɔre a ɛno ne nkyerɛ sɛ wonni bio wowɔ bi ɛna wode asie What I want you to understand is if you have any amount on you and then you decide to hide it and go to church, it doesn't mean you do not have. You have just decided to hide whatever you have. eya tamedia ma gbɔ na le fia ya be nenye be ega sue aɖe le asi eye ne kɔ la eye ne yi tsɛtsi asi gbalo eye be ega mele si wa mawu ya nya be eɖe le asi o. ɛni ti sɛ wo de wo fifty pesos wo ten wo one cd wo five cds no ɛde sie na wo kɔ asɔre a ɛsiane ɛno ne sika a aka wɔn ho a wɔde bɛ survive a ɛno na nyame se ɔmpɛ what God doesn't really like is the fact that you keep your 50 pesos or your one CD at home or hide them at home and go to church empty hands. nui kama ɔmɛdie nyɛ bɛ ɛgada e ne nɔ asi alo fifty percent alo one CD ne nɔ asi o nakɔ asi gbalo kɔ yi dɛ church ɛyɛ ama wo le gbɔgblɔ bɛ yi mɛ di o. na maame pɛ sɛ wote aseɛ no sɛ sɛ wonni bi koraa wonni teku wunni dama wunni pasoa ɛwɔ fie ɛwɔ bank ɛwɔ kotokuo mu ɛwɔ baabi bia wɔ deɛ a you you have you have the liberty to go before god. if you have nothing in your pocket or in your bank account at all if you have nothing at all if you see if you consider that you have no money at all then it's not bad to go to church nenye be le wobe bank account me e alo le wobe kotoku me alo wobe aƒe me ega ɖe sia ke ne dzra ga ɖo ɖe ega ɖeke mele mɔ wa woatɔ kɔ asi gbalo akɔ yi ɖe church. one bank nothing mobile money nothing efie nothing okotokuo mu nothing even one person koraa ɛni wo ho wɔ baabiara you have free access before god and to man of god because you don't have anything. if you have nothing in your pocket and you have nothing on your mobile money wallet and you have nothing in your account as well ɛne ɛna ɛnyɛ wɔn wa sɛ wobɛtumi akɔhyia nyame nipa anaasɛ wobɛkɔ nyame fie. ɛɛ metiama gbɔna le fia nye be nenye be eyi ɖe woƒe akaunt me wobe gadzraɖoƒe ne yi ɖe woƒe mobile money nenye be ne yi ɖe woƒe kotoku me eye ga ɖeke mele teƒe ma wa woatɔ mɔ atɔ yi ɖe mɔ ƒe ŋkume alo atɔ yi ɖe sɔlime kple asigbalo. na mo sɛ wowɔ bi wowɔ wɔm pɛsoa na wodi kos wodi esie na wɔkɔ gyina nyamea nim sɛ wuni bi ahosuo a wɔakyerɛ wɔ dada. But if you happen to have even one peswa on you, and you hide that one peswa and go into the church of God or go and see a man of God, know that God has seen it. nyabe ne nye e e e uh, be ega ɖe le asi o eye ne kɔ wu la gake yi ɖe mɔ ƒe amegbe alo yi ɖe sɔlɔme kple asigbe loa mawu ya enya xoxo. ɛne nti sɛ wonni bi koraa wɔn ho a kɔ asɔre na ɛno koraa na ɔsɛ wotumi kɔ asɔre mɔ because you have nothing. But if you have nothing at all, don't worry. Just go to church because God knows your heart. Ẹyẹ tàmẹ̀dí ọmọ gbọ́nà ìfihàn mi nínú adé kẹ́mẹ́ làásù wọ àjàgbàgbà náà ìdẹ́ sọ̀lùmẹ̀ mọ́ fẹ́ di àjọ. Tí o sẹ wúni bi kura wúni wà ń kobo kura wọn ho a kọ asọrọ kọ nyame ne mpa nkyɛn e ɛsan sɛ in your heart wɔ w'akoma mu ɛne w'adwene mu no wúni sɛ wúni pɛ ne kura wọn ho if you have nothing at all, nothing stops you from going to church or going to see a man of God because within you and in your heart, you know you have nothing at all. nenye bɛ ga ɖe keme le asi o eye eh, nane keme le asi o wa megatsi dzi o na woƒe dzi na dze me atɔ yi ɖe mɔ ƒe ame gbɔ alo atɔ yi ɖe sɔlime. ɛɖe titie text wei genesis chapter um, 47 verse 18. So according to Genesis chapter forty-seven verse eighteen. Mi akran le Mose pa agbalẽ tabla ene kukui adre kɔ ye wie nyilia. Afei wokenkan First Samuel chapter sixteen verse seven. And First Samuel chapter sixteen verse seven. Eya ta mi le Samuel pa agbalẽ ta wi adre kukui adre lia ŋu. Sɛ wokenkan Jeremiah chapter twenty-three verse twenty-four and Jeremiah chapter twenty-three, verse twenty 24. Jeremiah chapter sixteen, verse seven. And Jeremiah chapter sixteen, verse seven. 7. Sɛ wokenkan Psalm forty-four, verse twenty-one. And if you read the book of Psalm 44, verse 21, eh, so what can kind Roman chapter 8, verse 7. And you read something from Romans chapter 8, verse 7. Roman chapter 8, verse 27. That is Romans chapter eight verse twenty 27. First Corinthians chapter fourteen verse twenty-five. First Corinthians chapter fourteen verse twenty 25. Amos chapter nine verse three. And in Amos chapter nine verse 3 afei hebrews chapter 4 verse 13 and then in hebrews chapter 4 verse 13 ní àkànlẹ̀ hebrew tọ́pọ̀ àgbàlẹ̀ta ẹ̀ kúkú wí ẹ̀tàn lẹ́yà. afei wíwíà matthew chapter 15 verse 8 and 9 19 Then read something from Matthew chapter 15, verse 8 and 9. 19. Matthew chapter fifteen verse eight and nineteen. Ní ẹ̀hánlẹ̀ máa tó ọ̀pá àgbàlẹ̀ tàwí ẹ̀yìn tàwí àtọ́n kúkú ẹ̀yìn bá dó wí àti èkèlè Sọ kìnkan sáà tẹ́sísì nyinaa ẹ̀bọ̀bùwọ̀ mu ọ̀hún sẹ́. If you try to hide anything sɛ woyɛ w'adwene sɛ wode biribi a asie nyame a just forget it and ɛsiane sɛ wɔahu dada If you read all the scriptures I've given to you, remember that you cannot hide anything from God because if you decide to do so, He already knows. nenye be xexlẽ kotosin wo katã me na wa wakpɔ be nena ɖe le asiwɔ mele be nàɣla naɖeke alo naɖeke maɣla ne mawo o. ɛni nti sɛ wonni bi koraa fa nam yɛ kɔ asɔre ko hu nyame nipa nso. and so if you have nothing at all go to church as powerful as you are. eya ta nena ɖeke mele asi wɔ a. Go to church with full confidence. Go and see a man of God with full confidence because you know you have nothing left at home. Kọ asọrị wọ ẹnam yẹ so efi sẹ wunim sẹ wunni bibia ẹwọ fie kọ na kọ hu ọsọfọ bia. Kọ jidefo na kọ yi dẹ sọlọmọ anyị abakpọ mọ ọfọ amẹ alo ayi sọlọmọ. Nyame nhyira o, messenger Morrison here. God bless you. This is Messenger Morrison. Uh, the number is The number is zero two four seven seven zero one three six four. My number is zero two four seven seven zero three one six four. Nyebe kapo moje se zero two four seven seven zero one three six four. God bless you. To obetime our support and answer obetime afraid the same number. Please don't forget to WhatsApp or call this same line. Mega Ngromibo Yomi Fokanami Alo Atanami WhatsApp. More God bless you.